ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك اللهم صل وسلم وبارك على هذا النبي وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدى هدي محمد صلى الله عليه وآله وسلم شر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة والضلالة وأهلها كما, كما قال الإمام البربهاري مستمدا قاله من حديث رسول الله صلى الله عليه وآله وسلم فيما رواه عنه جابر بن عبد الله والحديث صحيح أو حسن على أقل درجته أن كل ضلالة في النار نسأل الله السلامة والعافية من النار وما قرب إليها من قول وعمل واعتقاد وسلوك إنه ولي ذلك والقادر عليه ثم أما بعد أيها المسلمون اتقوا الله حق التقوى اتقوا الله بجميع شؤونكم اتقوا الله واعلموا أن الله مطلع على أعمالكم فإن كان خيرا فخير وإن كان شر فلا يلومن صاحبه يوم القيامة إلا نفسه فقد قال ربكم عز وجل اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم ولا تزر يومئذ وازرة وزر أخرى ثم وإنه ليس للإنسان يوم القيامة إلا ما سعى حديث خطبتنا اليوم بإذن الله يتركز على شيء مهم استهان به كثير من الناس وقد أجمع صلى الله عليه وآله وسلم بيان هذا هذه المئية في حديث مهم مهم يتهاون أو يتهون عنه الناس بكثير لا يتعلمونه فالذين تعلموه ما تعق ما عقلوه وما تدبروا معانيه وقد قام نبيكم صلوات ربي وسلامه عليه يوما أمام أصحابه فقال أتدرون ما المفلس والحديث فيما رواه الإمام مسلم عن أبي هريرة رضي الله عنه قال أتدرون ما المفلس أو من المفلس قالوا المفلس فينا ما لا دينار له ولا متاع فأجابهم رسول الله صلى الله عليه وآله وسلم بكلمات عجيبة لعلهم ينتهون مما أخطأوا في فهمه لأن الذي فهم من الإفلاس عدم صحبة المال أو من لا ثروة له ولا مكان فهذا مختفي فهمه الإفلاس فالإفلاس كما عرفه رسول الله صلى الله عليه وآله وسلم قال إن المفلس من أمتي حصل رسول الله صلى الله عليه وآله وسلم معنى الإفلاس في أمته لأن الذين ليسوا من أمة محمد صلى الله عليه وسلم في حقهم ليسوا بمؤمنين أولا فلا يقال في حقهم الإفلاس وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا أما المفلس بمعناه الحقيقي هو الذي عرفه به نبينا محمد قال إن المفلس من أمتي فهذا أنه يؤمن بالله يعني أنه يأتي بالصلاة ويأتي بالزكاة يتصدق ويصوم ويحج ويفعل أشياء من الأعمال الصالحات لكن يأتي يوم القيامة قد ظلم هذا قد اغتاب هذا قد أخذ مال هذا وأخذ مال هذا بظلم ولم ينوي ولم يرد من طول آياته أن يرده إلى صاحبه فمثل هذا يؤخذ من صدقاته وحسناته التي تعب إن كان محسنا مخلصا تعب قبل إيجاده لأن والله أعمال الصالح المخلصة يحتاج أو تحتاج إلى التعب كثير تتعب نفسك في مقاتلة نفسك حتى هل إني لا أريد إلا الإخلاص إني لا أريد أن أقصر في عملي فتشتهي بتعب كثير ثم تأتي يوم القيامة ويأتي واحد يأتي يشتكيك إلى ربك يا رب إن هذا أخذ مالي ظلم ولم يرده علي أمر استهين به كثيرا حتى من ضمن الذين ينتسبون إلى سنة وإلى نهج السلف الصالح منهم من يؤتمن بالمال ومنهم من يؤتمن بالمنصب ومنهم من يؤتمن بأشياء قد لا تحصى عددا لكن ما وفوا بأحد مع أنهم دائما يقرؤون من صفة نبيكم أو سلفكم الصالح نبينا إسماعيل إنه صادق الوعد وكان رسولا النبي إن شاء الله هذا آه، هذه هذا الوقت نقرأ من هذا الحديث بتفسيرها الميسر أو بشرها الميسر ثم نرجو الله سبحانه وتعالى أن يجعل قائل هذه الأقوال أعني أنا وأنتم السامعين من الذين ينتفعون بمدلوله حتى نكون يوم القيامة يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم من السالمين الغانمين الفائزين في الدرس إنه ولي ذلك والقادر عليه أقف الله الله إلى بركاته محمد محمد صلى الله عليه وآله وسلم وفضل الله المسلمين olórí oríire àmọ́ ní mímọ yusliju sadr nínú tí máa jọ kan balẹ̀ onígbọ́dọ̀ ṣe ẹ̀ mùsùlùmí torí kò sẹ́ni tí ó là ń jọ ìyá kí á máa fi lọ́wọ́ jẹ́ mùsùlùmí. kò sẹ́ni tí ó láwọ̀ sí gbọ́dọ̀ dá òtù ẹ̀ tó ní ìgbà ti di ilé ìsọ́kàn fún ẹni tó bá ń ṣe Islam ní ọ̀la yóò lè mójútó ẹ̀sìn yẹn. wọ́n tọ́ ọba tí ń rò pẹ́lú mi náà ọlọ́run ló mẹ́ ti ń sìn nípa ìtumọ̀ dáhùn fáwọn tí wọ́n sí lójú ọ̀nà èèyàn wà máa gba ìgbàkúgbà ọ̀nà ẹ̀sìn tiẹ̀ náà kódà yóò rẹ ni tí ń ta bọ́lọ́n bá yẹn lọ́lọ́ náà ní í sè. ọlọ́ni nàìjíríà ń dẹ́gbà islam. ibomi wọn mi yẹ bẹ̀rẹ̀ gáyọ̀rọ̀ islam dìínà fẹlẹ̀ yóò fẹlẹ̀. ọlọ́ni kò bí fọ́tí láhẹ́ òbí rahmatì fọ́bí dáàlì kẹ fẹ́lẹ̀ yẹ fọ́ra wọ́n xeyra mi má yẹ sùn àrùn. àwọn àyà pọ̀ nínú alukur'an tó já mọ̀ pé àmà ìgbọ́dọ̀ máa kíra kú oríire bọ́lọ̀ tó wà mọ́ bí ọlọ́run yìí tó fi wá mọ̀ ẹ̀ mọ̀jà sí náà bẹ̀rẹ̀ láyé tí máa mùsùlùmí téèyàn bá là láyé ń bí látọ̀rọ̀ látara ọ̀rọ̀ ẹnu àbí ṣèṣì ẹjọ́ bí pé yóò là àbí kó múra kó là ń jọkùdà kí á mọ̀ ọlọ́run ní faman zuhziha 'anil nar wa udkhila al-jannah faqad fa'a ẹni tọ́lọ́run bá ṣàánú tí ọ̀wọ́ náà. tọ́lọ́ ń sàánú ẹ̀ tó wà lìjẹ́ náà ẹni tó jóríire ni ẹni tó jèrè nìyẹn. àṣepẹ́nu mi máa rò pé èrè ní jẹ ni ṣùgbọ́n lóòótọ́ kò ní nǹkan kan wájú rẹ̀ kí ni máa ń fà ìṣesí ni o ìgbàgbọ́ ni bá a ti ń ṣe bá a ti ń wà èyí tí ó wà burú jùlọ kò lẹni tó ní tó dáa kò lẹni tó ẹgbẹ́ ìmọ̀ òun lè tó pé wàhálà ti ń se láti rí ẹ̀sìn sí wọláhì tó yẹ pé yìí ni fi gbẹ̀sẹ̀ ni kò yẹ kó ní wàhálà kankan lẹ́yìn gẹ́gẹ́ àpèjú sọ fún wa nígbà tá à ń sọ pé ẹni tí ni wàhálà wàhálà tó wà bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ ni bí yìí ó wàhálà ọdún ṣe kí ẹ máa ṣe yẹn rí ọ̀kẹ́ rẹ náà ni ó máa bẹ kò fẹ́ ká mọ̀ pé mo máa sọ mo fẹ́ ká mọ̀ pé èmi mò ń ṣe lé kódà àwọn èèyàn tún máa yan pé èèyàn dáadáa ni ó ní ìdíkẹ́ yẹn bọ́kẹ́ gánà àwọn àwọn sẹ́lẹ̀ fúnfà rẹ̀ ó ní mo bá ẹ̀mí ara mi jà fún fifty years láti lè fi ṣe iṣẹ́ nítorí ọlọ́run gbàgbọ́ tó pín fifty lẹ́yìn kò ń ṣègbà tí wọ́n gbọ́n ó lóun wá ń ṣọ́ òun bára àwọn jà ọ̀n tìgbà tóun tó bá jà fún fifty years ló tó bọ̀ ló tó lè ṣiṣẹ́ torí ọ̀nà. torí pé iṣẹ́ yẹn ọba ti ń ṣe èso tún gbé wa ọba ti ń ṣe èso tún gbé wa ọba ti ń ṣe èso tún gbé wa. a máa bùṣọ̀rọ̀ àwọn sálàfù dídé oyè wọn ànígbé tó ayé pé irú àwọn kan tó ṣẹ́rí padà tí wọ́n wá ń tì í kò ní sí problem tí èyí ṣe kó wọ gangan tó wà lọ́kàn ẹ̀kọ́ yẹn.

èmi ẹ̀ ló fi ṣe tọ́lọ́ àwọn ọba nígbà táwọn èèyàn máa ṣeré èmi ọjọ́ kò sí mọ́ṣáláṣí nígbà táwọn èèyàn máa jẹun èèyàn gbàwẹ̀ nígbà táwọn èèyàn máa parọ́ kán lè bá ọ̀rọ̀ náà lọ èmi ń sùn tọ̀ kó dàbí ọba dìkan mi kí n wá ṣe gbogbo eléyìí kọ́ adéwájú ọlọ́run kọ́ lọ́ọ́ ní òsì kankan. iṣẹ́ wàhálà téèyàn gáàdì èyí ó jẹ́ gáàdì ọ̀tún jẹ́ gáàdì fúnṣẹ́ torí pé ògbọ́dọ̀ tó sọnù tó bá ti sọ̀rọ̀ kò sí nǹkan mìíràn wọn là náà níṣẹ́ pínpín inú sùlùbà nábì ò ní pé kó fẹ́ kọ́ yẹn nǹkan kó ṣe istifham ta'alimi ìbánabi ọ̀ma tẹ́lẹ̀ ìtànàbí náà lè àbí kọjú sáwọn sàhábà ńjọ kan ó ní ẹ má fi dàbínù gbígbẹ ẹ má máa fi ta tí a ṣẹ̀ṣẹ̀ wà kó tó sọ̀rọ̀ bẹ́ẹ̀. àwọn èèyàn máa ń ta ànábì wa ní pé ṣé tẹ́ ẹ bá ta dàbídù tútù yìí tẹ̀gbẹ̀rẹ̀ gbígbẹ́ ṣé tútù yẹn ò ní gbẹ ni wọ́n ní yóò gbẹ ànábì náà gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ torí pé wọ́n. ìyẹn nìkan tí ọba mà ó lè béèrè àmọ́ nígbà míì tó wọ́n fẹ́ kọ́ yẹn lẹ́sìn àtàdúrúnà àtàdúrúnà nígbà tó ń kọ́ wọn sí Umaru wa tó béèrè nípa àtàdúrúnà mànìsà àti Jibril wa àtàdúrúnà mànìsà yìí tẹ̀mẹ̀ntì òun fẹ́ kọ́ wọn ní. ìgbà míì náà ìwé eléyìí anábì kọjú sáwọn sàhábà wọn ni atadruna man al-muflis ẹni tó ta fún níwájú lẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún lẹ́gbẹ̀ẹ́ òsì tí ò ní wá tí ò ní lẹ́yìn tí ò ní kankan lédè lárúbáwá náà ń pè ní muflis. wọn ni afla ọtọ fún mi àwọn lọ́wọ́ àwọn sọ̀hábà wò pé eléyìí ṣe béèrè tó tóbi alánàbí ẹ̀lmúfìlì sùfìrà mọ́lá dínà aláhùn wà láàmàtà ẹni tí ò lówó tí ò tún ní jọ́ jẹ́ tí ò ní jọ́ fi bá dùn. anábìnrin tó wáyé pé múfìlì sì yẹn gbogbo èèyàn yẹn kù sí torí yóò máa ṣẹlẹ̀ sí ọgbà kan àmì rárá múfìlì sì pa yẹn. àkọ́kọ́ ni kókó júwe ni ẹ̀lmúfìlì sùmín ummati ẹni tí wọ́n ń pè ní múfìlì nínú mi ni ó wà torí pé ẹni tí ó bá wà nínú ìjọ ànábì ni ó so yìí. ṣùgbọ́n àwọn kan wà tí wọ́n wà gẹ́gẹ́ bí ìjọ ànábì ṣùgbọ́n wọ́n déwájú ọlọ́run náà ní kẹwọn. ọlọ́run ní wò wọn ọlọ́run ní sànù wọn àwọn wo làwọn ẹni bẹ́ẹ̀ ọlọ́mọdé kémi àti àdúgbò mùsùlùmí ọlọ́mọdé jẹ́ kọ́ṣẹ́ tiwọn. ṣùgbọ́n kí ni nǹkan náà ká lè bá jìnnà sí i. aka hadisi anabini innal muflisa min ummati من yati يوم al-qiyamati bi salah ẹ ti ń kírun àwọn ọ̀run mara àwọn ojúmọ́ ń kí àwọn náfìlà ń kí ìrun òru ń kí kì í ṣe yóò nìkan wa siyamin wa zaka ń gbààwẹ̀ ń yọ zaka wa yati ṣùgbọ́n wá déwájú ọlọ́run nínú ọ̀rọ̀ yìí ó jẹ́ àmọ̀ pé jẹ́ ìbá ń kírun ó gbá ẹ̀ tó yọ zàkálẹ̀ tó jẹ́ mùsùlùmí tó ń tẹ̀lé àdàdì ó ti wà ní jẹ́nà. àdìsí lárúbáwá ń júwẹ́ tọ́wọ́ abéèrè pé ànábì kí ló jẹ́ dandan nínú ẹ̀sìn fún mi ànábì karùn ó káwọ́ ẹ̀fọ́ kàzàká àwọn ìdákẹ́ wọ́n lánàá bí sẹ́mi tún jẹ́ dandan ànábì rárá ìlà àǹtẹ̀tọ̀tọ̀ wà àbí tó bá fẹ́ ṣe sọ́dá kọ̀ kò jẹ́ nǹkan tó kò sí nǹkan mi tó jẹ́ dandan lé e lórí mọ́ ìjọba táwọn afá mi ṣe máa ń jiyàn ipe ìjẹ́ hajj jẹ́ dandan àbí ọ̀jẹ́ dandan ṣùgbọ́n látara àdìsí títí Umar ojú orin ilẹ̀ tó jẹ́ dandan ṣùgbọ́n kọ̀ǹdíṣà lábalábára ọ̀bẹ ọlọ́run gbọ́ àti wọ́n lọ ọlọ́run dákun bá sọ wọn nílẹ̀ ayé àtàláfíà ẹlòmíì kò kú sọ̀rọ̀ jù yálẹ̀ lẹ́hàtánà ló dàrú kátẹ́ ẹni ọ̀dà tó bá jẹ́ mọ́kìlẹ̀tì gánà ọ̀rẹ́ wa pè mí ó ní pé ẹnì kan tí mo mọ̀ báyìí báyìí báyìí ó fẹ́ lọ ṣe tọ̀wá fúlù ìdá ibi tó ti gbẹ́ wọ̀ náà ló ti kú sí mo ní yálẹ̀ lẹ́hàtánà yálẹ̀ lọ́kùbẹ̀ lẹ́hàtánà ó mọ̀ kú bẹ̀yìn ṣùgbọ́n ẹni tó bá lọ tó tún dé kí dáadáa lè pọ̀ sí ni ìyẹn máa ń tọrọ kẹ́mi yẹn ògùn lórí rà bẹ́ẹ̀ ni àwọn sàhábà méjì ìkan kú síwájú kejì èyí tó kú síwájú kejì òun tún gbẹ̀yìn wà jẹ́nà jẹ́ èyí tó kú gbẹ̀yìn bẹ̀yìn lọ ànábi wa ń dá wọn ní ogun ṣẹlẹ̀ òṣì dáadáa tí ò kí mu tí ó gbà wẹ̀ àti pé yóò kí ń bọ́ tàbí ó yá mo fẹ́ kú báyìí àbí wàhálà ọ̀bá sọ́nà kankan mọ́ gẹ́gẹ́ bí Imam Bukhari ti tọ́ ní ìgbà tí wàhálà ẹ̀kọ́ Wọn kó tó débẹ̀ èyí onítọ́rẹ̀ ní mò ń bá lọ ní pé kì ṣe ni ọbẹ̀ ọlọ́run wa tí wọ́n ń ṣe àwọn wà àwọn tí wọ́n ń wọ̀ bá gba tí wọ́n ṣe ní ìbàdàn àwọn àti ìlọ ọlọ́run ṣètò àná àwọn. kí àwọn ṣe hajj inú ẹ̀sìn ní dandan ní bá ti lágbára. èèyàn wá kírun ẹ̀sán tó yẹ pé kò sí nǹkan kan lọ́dọ̀ ọlọ́run àyàfi kó wà lùjẹ́nà wòye àti ìkọ̀ ṣẹ́tẹ̀mà hàdà ọ̀kọ́dà fàhàdà ṣùgbọ́n ẹni ó ti gbó ẹni ó ti bàjẹ́ ọ̀kọ́dà fàhàdà ó ti dàda paarọ́ mọ́ ilé kó ti sọ tí ọ̀tẹ̀ rẹ̀ pa wọ́n sì rí lẹ́nu rẹ̀ dùn ọba lórí bẹ́ẹ̀ wọ́n máa tẹ̀lé ọ náà àwọn kan wà fẹ́ pé bọ́ ọ bá gbọ́rọ̀ lẹ̀ àwọn èèyàn níwẹ̀yìn o nípa ẹgbẹ́ tí kò lọ sọ́dà kò bá máa rí bẹ́ẹ̀ àwọn èèyàn máa gbóríṣiríṣi jáde ọ̀la ìbò ti bẹ́ẹ̀ ní sọ̀rọ̀ fẹ́mẹ̀ ló kan ẹnìkan wò ní rí kó ti bá a sọ̀rọ̀ yóò sọ pé àìní ìlú kan kò ti bá a sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ló tó o sì mọ̀ pé kò rí bẹ́ẹ̀ àbí tó o bá máa náà ń gbé o ti mọ̀ bọ́rọ̀ ti àwọn èèyàn gbọ́ torí pé wọn náà ń wò lẹ́nu iwájú eléyìí ni lọ́fù ṣẹ̀rẹ̀ ṣùgbọ́n ìdí ńlá tó kó irọ́ náà sínú ọbẹ̀. bákan náà wà á kẹlẹ̀ máa lẹ̀ hẹ́ẹ̀dá ó jẹ owó ilé ìlọ́nà àkọ́tán àtọ́jú owó sí ẹ lọ́wọ́ ni ọ̀yáwó ni lọ́wọ́ rẹ̀ ni àìbẹ́ẹ̀ ẹ̀kọ́ wọ́n fi ẹ́ jẹ ẹni tí ó mójútó owó àwọn èèyàn láàrin gbogbo ẹ̀yìn afá ọlọ́run sàlùmọ́ ìdí náà láwọn afá kanlé ayé àwọn èèyàn trọ́ọ̀sì wa àwọn wa gbé àmánà sí lọ́dọ̀ èmi àti kanú àwọn afá ń sọ̀rọ̀ níbi ìjẹ́ ẹ̀ta báyìí ọ̀rọ̀ tó sọ adé tí mo sọ ó ti dá abẹ́ yìí mọ̀ sọ. ó ní ẹbẹ̀rẹ̀ ọlọ́run èmi náà ní ẹbẹ̀rẹ̀ ọlọ́run ṣùgbọ́n tá a mú jáde ń bẹ̀ ó láwọn ènìyàn wọn a máa gbẹ̀tọ́ ẹ bá wa fáwọn ọmọ òrukàn lélẹ̀ ẹ bá wa kọ́ mọ́sálásí ẹ bá wa ṣe báyìí ẹ bá wa ṣe báyìí lẹ́bí yóò rí ìdú sọ́dà sọ́tẹ̀ jàríyà ṣùgbọ́n tó ń gbèrò ó ní pé ìtọ́ ọmọ àgbàládá lọ kábíjàgbéjúwe ọbẹ̀ ọlọ́yẹn tó kọ́ mọ́ṣáláṣí wọ́n ti kú ọlọ́dà kó bá a foríjì wọn ẹni tó mójútó ọlọ́ba mójútó ọ̀nà mọ́ṣáláṣí gẹ́gẹ́ bí àpèjúwe ó kéré jù yóò máa lo bí hundred àbí two hundred years gbogbo àwa tá à ń kírun bẹ́ẹ̀ láláì díládà tí káwọn akóró owó mọ́sálásí ìfún yẹn báwo lọ́ọ́ fi ra mọ́tò. kọ́kọ́lọ́ ìfún yẹn kọ́lọ́ fi dálé iṣẹ́ ti ẹ̀ lẹ̀. irú ẹni ọ̀wá ní bẹ̀rù pé tó ń bá dé jókòó kíámà tó ló ń bá ní déédéé ládá tí ó gbà fún hundred years ọlọ́run fẹ́ yọ nínú tí wọ́n ṣe. tafakkaru wa ta'aqqalu kọ́lọ́ ń yọ ṣe hundred years kúrò nínú iṣẹ́ tó ti wọ̀ kọ́lọ́ gbà. torí pé òun fẹ́ fi ṣe kíni o sadaqatun jariya èwo ló tí ì mà tọ́lọ́ ṣe tí ó gbà nínú tó ṣe táwọn á gbìn nǹkan ẹlẹ́tọ̀ọ́ fún ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ wọ́n á gbé àbí ò sí ń bẹ̀ owó ọlọ́ọ̀ni náà ẹ bá déwájú ọlọ́run yẹn ọkà bá mi rẹ ẹlòmínú yẹn ṣàfà gbogbo àwọn ní ngo ẹlòmínú gba àwọn àṣà àná bá wù téèyàn bá mọ àwọn ẹni tí wọ́n ń da nǹkan rújù lé ní àwọn ẹlẹ́njì òní. wọ́n pọ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀ wọ́n á kẹ́ gbórúkọ jáde pé owó yẹn ó ṣàmọ́ wọlé ní àárín ẹ̀fẹ̀lẹ́ sọ́nà ṣe ẹ̀fẹ̀lẹ́ sojú ọ̀nà ẹ̀fẹ̀lẹ́ somi ẹ̀fẹ̀lẹ́ ìṣèjì ní ìjọba àwọn èèyàn á ní agbópẹ́ ìlú ìyá ń jẹ nílùú báyìí àwọn agbè fún àwọn ọgbà àwọn àbá nìkan. ẹlòmí tó ń gbà nìyẹn tó fi ń gbélé ayé ni àwọn agbẹ́lómi sí kó bá gbogbo ọ̀nà tó yẹn fi ń wọlé ló mójútó kò sí gbà. tọ́mọ tó fẹ́ kẹ́hún wá sọ̀rọ̀ àfi pé yín tẹ́ ẹ máa mójútó wò yìí èyí náà máa fi eléyìí bá yẹ o wọ́n fún wọn ṣùgbọ́n kò ní tó wọn láyé. iná ẹlòmíín tó náà tún kó tẹ́lẹ̀ ọ̀rọ̀ ọ̀dọ́ ẹgbẹ́ ọwọ́ ọmọ òrukàn wà lọ́wọ́ ẹ̀. ọ̀gá ni wọ́n lè ṣe lẹ́dí iná lọ́wọ́ tọ́rọ̀ ina lowo mí khalfihim ẹni tó ẹgbẹ́ tó náà bá kú ọ bẹ̀rù àwọn ọmọ tó filẹ̀ báwo làwọn náà ti gbélé ayé dáadáa wọn kó wọn ti ọbẹ̀ sí ṣe bá sùn sùn. ìtọ́kìlá tó ṣàrọ̀ nà yóò mẹ̀lẹ́kẹ́yà wọn ò gbé yìí. sọ́mà tó sàlùn nà yóò mẹ̀lẹ́kẹ́yà nà jẹ́ àmà kún tún tà àmà lò wọn ò béèrè. nínú ọ̀nà téèyàn tún fi ń kó sírú àwọn nǹkan yìí òun ni kéèyàn máa fún àwọn ọmọ náà lẹ́tọ̀ọ́ wọn. bàbá ìyá kọ́lẹ́kọ̀ọ́ kan ìwà bẹ́ẹ̀ wà lùjẹ́nà yóò dúró ní bọ́lọ̀ ẹni tó sọ̀rọ̀ náà lè dìbò. èyí tó lè ti bọ́ ní kó ti kọ́ gbogbo èèyàn ló lẹ́tọ̀ọ́ tiẹ̀ tó o bá ti kú lẹ́tọ̀ọ́ yóò béèrè ìjọba ilẹ̀ kíá. nínú ẹ̀ o làwọn tí wọ́n ń pa ọmọ sílẹ̀ ayé. nínú àwọn kéèsì téèyàn ò kí ń tètè wíìn o ní pé tó ẹ bá wọn kan wà lábẹ́ kéèsì yẹn bá ń di ẹni tó wá ń bi ẹ́. lọ́bìnrin àwọn kọ́nà máa wá àwọn àti wọn bèrè báyìí wọn bèrè báyìí ìyẹn lè má tètè wí ni. tó gbé wọn bá tó wáyé tí wọn bá gbé wí ni yóò tún padà lọ bá wọn. ọlọ́run bá sọ nínú Qur'an pé wò ilẹ̀ mọ́wúdà tuntun ilẹ̀ bí ayé ìlànà ìkùtìlà ọlọ́run wà á pọ̀jù sáwọn ọmọ tí ẹ pa sáyé tẹ́ ẹ̀ jẹ́ dàgbà ọgbẹ́ ńṣẹ́ńṣẹ́ kí ló ṣe tán fi pa ẹ́ ọmọ kọ́lọ́lọ́run ẹni tó pa kọ́lọ́lọ́run fẹ́ bí ọmọ wà á dé wọn ni kí n mo ṣe dé ẹbí pa mí ẹyẹ máa rojọ́ yìí bí ọlọ́run subhanahu wa ta'ala kò sàánú. wà á kẹlẹ̀ máa lẹ̀ ha ó ti jọ̀wọ́ eléyìí lọ́nà kò tọ́ sáfẹ́kẹ́ máa lẹ̀ ha gbẹ̀tọ́ wà ń kó ẹlòmíì ò mọ̀ kóhùn gẹ́gẹ́ fúnra ara wọn ibi tóun náà ti kó sí problem gbogbo èèyàn gba àpọ̀lọpọ̀ ń gba contract. ìtumọ̀ sẹ́fù kò ní kéèyàn tẹ́jọ́ ẹlẹ̀ lọ́dọ̀ tí ò ẹlòmíì ò yọ̀bẹ síyàn lọ́rùn ṣùgbọ́n fún ara rẹ̀ náwà náà tó dẹ̀jà àwọn èèyàn lẹ̀ báwo ni ẹ sọ ọ̀nà tó gírèdì báyìí ìwà sọ̀nà tó pé wọ́n à nílò oṣù kan àbóṣù méjì àbí kí wọ́n àwọn èèyàn wá rò tó dáa ni àwọn èèyàn bá ń kú lórí bẹ́ẹ̀ náà lọ́wọ́ bẹ́ẹ̀ kamala. baba ọlọ́run bá subhanahu wa ta'ala yóò bí wa o tí wọ́n gbá àwọn táwa ṣàbòsí fún yìí wọ́n wàá sọ fún wọn pé ó yá ẹ wá máa gba ẹ̀tọ́ yín lára èyí tó gbowó ẹ̀ níjọ́ náà yóò fẹ́ sanwó kù sówó tí ó èyí tó pa lọ́nà kò tọ́ kí n dèdè owó ẹ̀mí tọ̀ sàn. àwọn abẹ́rẹ́ sí ni mo jáde nígbà tí ọba ṣe é ṣe àwọn abẹ́rẹ́ sí ní múnú àwọn dáadáa ẹ̀ wọ́n máa fi sán àwọn mi sá ẹ̀wọ̀n olú ẹni tá a sọ pé kọ́yẹ́ kó mọ́ṣáláṣí lè two hundred years èwo ni ó kù ná kátó á sọ nǹkan mi ìtọ́ lè ti ṣe fàyìnfàníyẹ tàṣánátù qabla an taqdiya ma alayhi ukhidha min khatayahum faturihat alayhi tó bá ti pé kò sí ní ọ́fíì sánmánú dáadáa á bá máa bu ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn bẹ́ṣẹ̀ wọn bá ti tó déédéé tó ṣe déédéé dáadáa wọn tọ̀ wá á bá máa dà sí ẹ̀ṣẹ̀ yìí lẹ́nu mi ó ti jíjọ́ òde kí á rìn ọjọ́ ọlọ́run ọba o a ìgbà wo la ìdá ìwọ́nú iṣẹ́ tóun wọ́n gba àwọn tó ṣe báyìí fún tó ṣe báyìí fún àìmárì dáadáa àti sán padà mọ́ àdèdè equivalent rẹ̀ láì dá òun lásán fún ìpadà ní òfin ọlọ́run subhanahu wa ta'ala kò sáà ó jà bá dáadáa déwájú ọlọ́run kó sì jà bá dáadáa pàdé kó wájà tó sẹ́ni ká wà lórí tí ó sí dáadáa ní òun lẹ́kẹ́yà rẹ̀. الحمد لله والصلاة والسلام على رسول الله قال رسول الله صلى الله عليه وآله وسلم من كانت له مظلمة لأخيه من عرضه أو شيء فليتحلله منه اليوم قبل أن لا يكون دينار ولا درهم إن كان له عمل صالح أخذ منه بقدر مظلمته وإن لم تكن له حسنات أخذ من سيئات صاحبه فحمل عليه والحديث من الصحة النبي صلى الله عليه وآله وسلم sọ fún wa pé gbogbo ẹni tó ẹ bí nǹkan èèyàn bá ń bẹ lọ́nà ẹ̀ lọ́nà kò lẹ́tọ̀ títí wá bọ̀ ti dàgbà owó ni property mi kódà tó fi dé tíra àwọn èèyàn máa ka tíra yẹn àwọn á yá wọn á sì gbé dání bẹ́ẹ̀ ẹni ò ní rántí béèrè níjọ́ náà àánú ọlọ́ọ̀ nìkan ló lè má jò ó béèrè lọ́wọ́ ẹ̀ torí jọ́ọ̀nì ní kálukú ọmọ wá bí ó ti bọ́ nínú wàhálà ẹ̀. téèyàn ìbẹ̀rù bá mú yàn téèyàn kí n lè dúró gbogbo àwọn nínú ìyà tí ó jà ń kedere ni pé wasiqa amma alladhina kafaru ọlọ́run ọba subhanahu wa ta'ala siqa alladhina kafaru ila jahannama jisiya wọ́n rà kúrò wọnú náà wọn nílé rìn máa ń bẹ̀rù yẹn ó wà máa ń wọ́ wọn lórí ìràpò òjì sẹ́yìn àmà ní jẹ́ sà àìlẹ́ àárọ̀ kàbí ìbẹ̀rù yẹn lágbára kó tó di ijọ́ tó yẹ pé tó gbà yàn ní í ṣe dá padà pẹ̀lú wọn àrẹ́bí ni tó bá ti wá di bẹ́ẹ̀ wọ́n mú dáadáa ẹ̀ wọ́n ti sanwó tí dáadáa ò sí máa bú lókùn tí wọ́n fi sàn fún ọ ẹ dákun torí ọlọ́run kí ẹ má ṣe dáadáa kó wá tó sáìdá ó pèsè fún látàyè mi tẹ́ ẹ bá fẹ́ kí dáadáa rẹ jẹ́ dáadáa fún èyí tí ó burú fún yàn ọ̀lẹ́ tó jẹ́ yàn dáadáa tá à ń rí pé yàn dáadáa láì ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run ọba kò jẹ́ yàn dáadáa torí àwọn kan kìí ṣe ẹja sọ̀rọ̀ fáwọn ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ ẹja dẹ́tọ̀ ẹlẹ́tọ̀ padà á ti sọ̀rọ̀ ìsángbèsè léyìí tí ò tí ì ẹni tó bá gbowó tí ọ̀fẹ́ dá padà ọlọ́run ò ní bá a sá بطاعة ولا باستدفاع حقوق الآخرين لا تسقط بطاعة ولا استدفاع tó bá jẹ́ ẹ̀tọ́ ẹlẹ́tọ́ ni o ẹ̀tọ́ ẹlẹ́tọ́ tó wà lọ́wọ́ ẹ̀ kò lè bọ́ o pẹ̀lú bó wá ń kírun déédéé o ẹ̀tọ́ ẹlẹ́tọ́ tó wà lọ́wọ́ ẹ̀ ọlọ́wọ̀n ní san padà pẹ̀lú ìmọ̀ sọ́pásítà kírun láwọn ọlọ́run foríjì bẹ́ẹ̀ lè yíyà متوقفة على tahallul منها. kìíní ọgbọdọ dá padà nígbà tẹni náà bá sì wà láyé yóò sí láyé ọ gbìyànjú nígbà tó bá ní kápá láti rí pọ dá padà àwọn ẹlòmíì àgbo mọ́ṣáláṣí làwọn fi gbélé ayé tó jí ti mọ́ṣáláṣí ló tún jí lómi ẹlòmíì ò jí ayé ní mọ́ṣáláṣí ẹlòmíì àgé mọ́ṣáláṣí ní tiẹ̀ yóò fojú kéré ẹ̀ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ kò ní fi báyìí báyìí. حقوق الآخرين لا تسقط بطاعة ولا استغفار إنما هي متوقفة على التحلل منه فبادروا أيها المستمعون الكرام إلى رد المظالم إلى أهلها أنت أبو ملين كمن طبا يبكي الشيء جابان أنا قبات وادمي يجون قدي شيء طوفة بني شوري أبو ينجو بدي قوة وعرالي بنا طوفة وعرالي Ilé rẹ̀ nǹkan tí orí kó gbà yín ló fi ṣe sàrà síwájú ọlọ́run kọ́ lọ́run bẹ̀rẹ̀. Tó bá dijọ́ gbà kí á mọ̀ ọlọ́run wà á dá a padà. Tẹ́lẹ̀ ń bá wá dúró tó lóun fẹ́ gbà ọlọ́run wà ní sóòrí bó ṣiṣẹ́ báyìí nínú iṣẹ́ dáadáa tí wọ́n ṣe. Eléyìí tọ́ bá ń bẹ̀yìn bá nàbí ṣàlàyé ẹ̀ látara dáadáa ẹni tó ní kọ́ lọ́run bẹ́ẹ̀ sán padà olójú orí dáadáa ilé. Nǹkan náà ò bá rí dá padà tó gbìyànjú rẹ̀ tó ti ń gbìyànjú ẹ̀ tó tọ́ ọlọ́run bó sàn ṣùgbọ́n kéèyàn ní kápá gẹ́gẹ́ bí àwọn kan ti ń rò léyìn wọ́n wá ń pòsíṣẹ́nì àwọn olórí ìyá àwọn ọgbọ́n tí bá ti ṣe sáyìn lọ kọ́ mọ́sálásí rárá o kọ́kọ́ lọ fáwọn ẹ̀lẹ́tọ̀ wọ́n ju wọn kéèyàn mọ̀ rí mọ́sálásí kọ́kọ́ sì fún wọn lẹ́tọ̀ wọn wọn láyọ̀ ọlọ́run sàmì gèdè tó kọ́ mọ́sálásí ó pẹ̀lú àdá mọ́sálásí ṣùgbọ́n má dá mọ́sálásí tó kọ́ yẹn àwọn tí wọ́n wà á gbà á làwọn tó gbẹ̀tọ̀ wọn owó ìlú ló ṣòro gbájú fún àtàwọn àwọn àgbẹ̀ owó ìlú ló ṣòro gbájú owó ìlú ló ṣòro gbájú ẹ wo àtàjọ kò ẹbí ó ná kí gbogbo ibẹ̀ ti dúró kémi nìkan jẹ ibi ìsìn ẹgbẹ́ mọ́lọ́kù káwá ní gbogbo Kwara state gbogbo Nàìjíríà owó tí wọ́n ní wọ́n kí gbogbo wa wálé pé wọ́n fẹ́ bọ̀wọ́ mi ẹni tí máa ń jà fún ìfẹ́ tó lóyún ẹ̀rù pọ́n ní dáadáa mí ní bí Ọlọ́run bá dájú wa onírú àwọn nǹkan báyìí ẹ wá ẹni tí ilé bá bọ ó lékun dáadáa láàlá láha yóò fi lè bá àdàlá àti àmọ ọbẹ Ọlọ́run subhanahu wa ta'ala kó bá ṣiṣẹ wa kọ́ lọ́wọ́ sàmójú kò mí Ọlọ́run gbogbo nǹkan ní nǹkan tó wà lọ́wọ́ wọn dábùú ṣe rọrùn fún akáàdùn tàbí láyé bí kò bá ju wàhálà ìwà lórí ìjọba ìjọba àbẹ Ọlọ́run subhanahu wa ta'ala gbogbo tí ó dà tọ́ sí ìyọnu Ọlọ́run ṣe rọrùn fún un. وجوز the opposite in collaboration who made salat is الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد